ayé wa ẹ jẹ́ kí a ké hallelujah a ó pe àwọn màmá wa mínísítà Simisade Abiola láti fún wa ní àdúrà ìbẹ̀rẹ̀. ké hallelujah ẹ ké aleluya ẹ jẹ́ ká yin olúwa lógo ẹ jẹ́ ká ṣí bíbélì wá sí psalm one fifty mo máa kà láti ẹsẹ̀ kínní dé ìkẹfà ẹ fi ìyìn fún olúwa ẹ fi ìyìn fún ọlọ́run nínú ibi mímọ́ rẹ̀ yìn nínú òfurufú ojú ọ̀run agbára rẹ̀ yìn nítorí iṣẹ́ agbára rẹ̀ yìí gẹ́gẹ́ bí títóbi ńlá rẹ̀ fi ohun ohun ìpè yín fi ohun èlò ohun èlò orin àti dùrù yín fi ìlù àti ijó yín fi ohun ọ̀nà orin olókùn àti fèrè yín ẹ̀yìn lára arò olóhùn òkè ẹ̀yìn lára arò olóhùn gooro jẹ́ kí gbogbo tí ó ní ẹ̀mí kí ó yin olúwa ẹ fi ìyìn fún olúwa àjùbà olùgbàlà àwáwí fọlọ́run wá àjùbà olùgbàlà àwáwí fọlọ́run àjùbà àjùbà olùgbàlà àwáwí fọlọ́run wá àjùbà olùgbàlà àwáwí fọlọ́run àjùbà júbà olùgbàlà àwa wí fọlọ́run wa àjùbà olùgbàlà àwa wí fọlọ́run wa. ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí lọ máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ jẹ́ ká máa yìn lógo ẹ jẹ́ ká gbé olúwa yìí ga ẹ jẹ́ ká fi títóbi rẹ̀ hàn ẹ jẹ́ ká sọ fún yín pé olúwa ò ṣe é ẹ jẹ́ ká sọ fún pé amóore a mọ rírì rẹ nínú ayé wa ọdún kan ti kọjá ta ṣe pẹpẹ yìí ó mú wa là wà láyé ó mú wa wà láàyè ó tún mú wa wà láàyè wa a wà nínú ayọ̀ a wà nínú àlàáfíà o ò jẹ́ kẹ́nikẹ́ni kó dòkú ààyè ẹnikẹ́ni ò ṣófo ẹ jẹ́ ká máa yìn ọlọ́run lógo ẹ jẹ́ ká máa gbé ga a ti ṣe tàná olúwa gba gbogbo ògo a tún ti délé ní gẹ́gẹ́ bí ọmọ tó more ẹ jẹ́ ká máa fi ọpẹ́ fún ẹ jẹ́ ká fi ọpẹ́ béèrè ohun tí a ti rí àti tí a ti rí gbà ẹ máa dúpẹ́ fún nítorí pé ó ṣeun nítorí pé àánú rẹ̀ dúró láéláé ẹ kọrin tó dùn sí olúwa ẹ sàtọ̀ ẹ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ ipò ọ̀pọ̀lọpọ̀ ló tilẹ̀ fẹ́ nírú àǹfààní tí òní yìí ṣùgbọ́n tí wọn ò sí níbí lẹ́nìí ọ̀pọ̀ lájọ ṣe lọ́dún tó kọjá a ò fi yọ̀ wọ́n ọ̀pọ̀ láti rẹjọ́ sùn pàápàá tó jẹ́ pé wọn ti láǹdì sí ibi hospital olúwa ò jẹ́ kó orógun rájú jẹ ojú wọn ò jẹ́ ojú orógun rájú mu olúwa ò jẹ́ kó máa gbé ẹ dìgbàdìgbà ẹ máa dúpẹ́ fún olúwa ẹ dúpẹ́ fún ẹ̀yìn lógo ẹ jẹ́ ká dúpẹ́ lórí àwọn akọrin wa pípé olúwa òun fún wọn ní anointing òun fi okun okun fún wọn bó ṣe ń la àánú wọn lọ́rùn kùn olúwa ìwọ ló jẹ́ kí ohun wọn kó há gbogbo orin tí wọ́n kọ náà bàbá ìmísí rẹ̀ a rí nínú ayé wọn ẹ jẹ́ ká máa yin olúwa lógo lórí ọkùnrin ẹ jẹ́ ká dúpẹ́ lórí àwọn obìnrin ẹ jẹ́ ká dúpẹ́ lórí àwọn ọmọ kékeré ẹ jẹ́ ká máa dúpẹ́ fún wọn lórí bàbá wa tí wọ́n ń tó jẹ́ ìránṣẹ́ olúwa tó jẹ́ olùṣọ́ àgùntàn ẹ jẹ́ ká dúpẹ́ fún ìgbé ayé wọn ẹ gbé olúga wa ga nínú ayé rẹ gbé olúwa ga nínú ayé wọn sọ wípé ọlọ́run a nítorí pé ó jẹ́ kí wọn kó fi aya jagun bẹ́ẹ̀ ni wọn ò fi ọmọ jagun bẹ́ẹ̀ ni àwọn ọmọ agbáwọn náà kiri wọn ò sì wá darí o ọlọ́run àlàáfíà tó kúye ó fi kú ó fi jogún fún wọn ẹ jẹ́ ká máa dúpẹ́ lórí gbogbo ìjọ lápapọ̀ gbogbo àwa tá a ti wà níbí ibà ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ó mú wa débí láyọ̀ àtàláfíà gbogbo àwọn tó sì ń bọ̀ lọ́nà ẹ jẹ́ a máa dúpẹ́ yí pé a ti gbígbàgbọ́ pé olúwa yóò mú wọn débí gbogbo àwọn tó ń wò wá lórí fọ́nrán ẹ jẹ́ ká dúpẹ́ yí pé àwọn náà ní àǹfààní láti darapọ̀ mọ́ wọn ẹ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run gidigidi ẹ dúpẹ́ dúpẹ́ gidigidi fún olúwa olúwa o ṣé olúwa o ṣé amọ̀rírì rẹ amọ̀rírì rẹ ọ̀pọ̀ ni ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tí ilẹ̀ ti fi mu ọ̀pọ̀ ewúlé á ti nígbà tá a ti ṣe pẹpẹ ìyẹn ọdún tó kọjá ṣùgbọ́n ìwọ ọlọ́run ló mú wa làájá àdúpẹ́ nítorí pé ò jẹ́ kí iyọ̀ kó yọ̀ wá sínú kòtò àdúpẹ́ nítorí pé àdojú oorun dojú ikú àdúpẹ́ nítorí pé gbogbo ọ̀fà tí wọ́n ń ta lójú oorun lójú ayé lójú àlá wa olúwa ò jẹ́ ó bà wá àdúpẹ́ tó ń fún wa ní ìṣẹ́gun tó pé ògo ni fún orúkọ yín ní òkè ọ̀run ọpẹ́ àti ìyìn wa kó ṣe ìtẹ́wọ́gbà ní orúkọ jésù kristi ní àdúpẹ́ ní báyìí ẹ jẹ́ ká lọ tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ nítorí pé gbogbo wa láti ṣe láti ṣìkùnà ògo ẹ̀ tó bá ní kó máa ṣe àmì ẹ̀ṣẹ̀ kò sẹ́ni tó máa lè dúró níwájú rẹ̀ ṣùgbọ́n àánú tó ṣògo ní ìtẹ́ ìdájọ́ ó sì wà síbẹ̀ ẹ bá olúwa sọ ní gbogbo ibi tí a ti mọ̀ pé a ti ṣẹ̀ sí olúwa gbogbo ibi tí a ti fi àìmọ̀kan wa tí a ti fi dẹ́ṣẹ̀ bóyá nínú ọ̀rọ̀ wa ni bóyá ńgbà tilẹ̀ ńlá ìrékọjá tó lágbára kọjá àti sọ̀rọ̀ òdì sí olúwa a ti sọ ohun tí ò yẹ ká sọ pẹ̀lú àìmọ̀kan wa ẹ jẹ́ olúwa sọ ní àwùrọ̀ yìí pé olúwa bàbá wá ṣàánú fún mi olúwa ṣàánú fún mi olúwa dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí dárí jì mí bàbá mú bàbá fi àánú rẹ fi fi fi fi bá mi fi bá mi lọ sí ilé ìdájọ́ kí o fi yọ mí kúrò nígbà tí olùfisùn yóò máa fi ẹjọ́ mi sùn ọlọ́run dúró dè mí níbẹ̀ kí o dárí gbogbo ẹ̀ṣẹ̀ jì mí ẹ jẹ́ ká tọrọ ká bẹ̀bẹ̀ ní gbogbo ọ̀nà tí a mọ̀ pé a ti ṣẹ̀ sí ọlọ́run olúwa yóò sì gbọ́ ẹ ṣé ọlọ́run nítorí pé ẹ ti gbọ́ àdúrà ògo ni fún orúkọ yín ní òkè ọ̀run báyìí ni a ó lọ tọrọ fún ẹ̀bùn ẹ̀mí mímọ́ ẹ jẹ́ ká sọ pé ẹ̀mí ọlọ́run ó ti gúnlẹ̀ dè wá níbi ká tó débí agbára àkọ̀tun látòrí ìtẹ́ agbára tó ju agbára ayé lọ agbára tó ju agbára oṣù agbára àjẹ́ lọ agbára tó ju gbogbo àwọn ẹni ìfidàn lọ ẹ jẹ́ kí a sọ pé kí olúwa kí ó sọ agbára náà kalẹ̀ agbára ti ìgbà fẹ́ntíkọ́ọ̀sì kí olúwa kó sọ kalẹ̀ gẹ́gẹ́ bí ó ti dábìrà lánàá kó tún wá ṣe jù bẹ́ẹ̀ lọ fún wa lónìí níbí báyìí gbogbo ohun tí a gbé wá síbí kí olúwa kó tú kó tú ìdè kó já ìdè kí oníbò onírò ìbìnújẹ́ kó di aláyọ̀ àdúrà. jésù ọmọ alágbára gíga ẹ̀mí mímọ́ wá ṣe ìyanu ọlọ́run wá ṣe ìyanu ọlọ́run ṣe ìyanu agbára rẹ̀ sọ̀ kalẹ̀ agbára bí iná agbára bí àrá ẹ sọ̀ kalẹ̀ ẹ sọ̀ kalẹ̀ ẹ kún ẹ kún gbọ̀ngàn yìí fún agbára gbogbo ohun tí a ó ṣe láti ìbẹ̀rẹ̀ dópin ẹ̀mí ọlọ́run ẹ̀yin la fẹ́ rí ẹ wá jọba ẹ jọba ẹ lò wájú tàtẹ̀yìn ló wá lọ gbogbo orin tí wọn náà kọ náà orin náà kó dùn kó dùn létí wa kí ó ṣe ìtẹ́wọ́gbà níwájú ọ̀gá ògo kí a má fi ti ara ṣe gbogbo ẹ̀mí ara bàbá kó máa kó máa tẹríba kí ẹ̀mí ọlọ́run kó gbé orí kọ̀ọ̀kan wọ̀ gbogbo àwọn òṣìṣẹ́ tí wọn yóò ṣiṣẹ́ gbogbo àwọn ìránṣẹ́ rẹ tó ti pèsè sílẹ̀ láti ṣiṣẹ́ lẹ́nìí látòrí àwọn akọrin ògo títí dórí àwọn ọ́ṣà torí gbogbo àwọn mídíà àwọn instrumentalist wa kí olúwa kí ó kún wọn fún agbára kí agbára ọlọ́run kó wọnú wọn wọn kí ẹ̀mí mímọ́ kó jọba ògo ni fún orúkọ yín ẹ gbọ́ nítorí orúkọ Jésù Kristi ní agbàdúrà a ó wá lọ béèrè ohun kan pé pẹ́pẹ́ yìí yìí o tí mo wá yìí o èmi ò fẹ́ wá lásán tá a bá lọ sí òde bóyá ó ń ṣe patí ni wọ́n á náà fún wa ní souvenir ọlọ́run náà ó ti package ohun tó fẹ́ fún wa ṣùgbọ́n ìwọ ló mọ ibi tí bàtà ti ń tẹ́ lẹ́sẹ̀ ìwọ ló mọ ohun tó ti ń béèrè tí ò tí ì rí gbà tó sì nígbàgbọ́ wípé nígbà tí mo bá bẹ̀rẹ̀ sí í jó tí mo bá bẹ̀rẹ̀ sí í yọ̀ tí mò ń kọrin tí mò ń yin ọlọ́run ọlọ́run yóò sì ṣe é fún mi èmi ò ní lọ lọ́wọ́ òfo ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí í bá ọlọ́run sọ àdúrà. wá ṣe fún mi ó ní òun yóò ṣàánú fún ẹni tí òun ṣàánú fún ó sì ṣe ojú rere fún àwọn tí òun ó ṣe ojú rere fún ẹ bá ọlọ́run sọ nítorí matthew seven seven sọ wípé béèrè á fi fún ẹ tọkùn á ṣí wákìrì ìwọ ò rí gbà àti dé àti dé síwájú rẹ̀ gbogbo ohun gbogbo tí o bá fẹ́ sọ fún ọlọ́run kó ṣe é pé kí ayé mi kó má ṣe rí bákan náà mọ́ olúwa wá fọwọ́ tọ́ mi nínú agbo nínú pẹpẹ èyí tá à ń tẹ́ sí èyí bàbá ọ̀la ni ọjọ́ kẹta lónìí mo fẹ́ rí tèmi gbà olúwa má gbèrè ayọ̀ mi kọjá mi àní ire owó ire ọlá ire àlàáfíà ẹ̀mí gúngùn ni olúwa á fi fún mi nínú pẹpẹ yìí olúwa jẹ́ ń bẹ́ẹ̀ pàdé ẹni tó ń fẹ́ ìwé ìgbélú bá ọlọ́run sọ nítorí kò sí ohun tí ò lè ṣe ẹni tó ń fẹ́ ọkọ ọlọ́run yóò ṣe ìwọ ló ń wá aya rere ọlọ́run yóò ṣe nínú pẹpẹ ẹ̀yìn yìí ẹni tó ń wá ìmísí olúwa yóò mí sí yìí ẹ ó finú ṣoyún ẹ fọwọ́ bosùn ẹ fọwọ́ ẹ fọmọ ẹ fẹ̀yìn gbọ́mọ pọ̀ gbogbo àwọn ọmọ wa pátápátá wọn padà sílé ìwé inú ilé ẹ̀kọ́ wọn ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ jẹ́ ká rántí wọn nínú àdúrà wa ìpè ọba tó pa wọ́n mọ́ títí títí throughout summer break yìí kí olúwa kó máa fi ojú rere àti ààbò rẹ̀ kó máa fi tẹ̀lé wọn lọ gbogbo ibi tí wọ́n bá ń lọ kò síbi tí ojú ọlọ́run ò dé bẹ́ẹ̀ ni kò síbi tí ọwọ́ rẹ̀ kò kù sí gbogbo ibi tí wọ́n bá wà kí ààbò ọlọ́run kó dájú lórí wọn ọgbọ́n ìmọ̀ òye tó fi fún Sólómọ́nì kó fi jogún fún wọn ẹ béèrè gbogbo ohun tí ẹ bá fẹ́ ó sì ti gbọ́ Ọlọ́run ti jó ti gún wàdé wá ẹ̀mí mímọ́ ti jọba ẹ ṣé nítorí tí ẹ ti gbọ́ as we have heard so shall you be in Jesus mighty name ayérayé Ọlọ́run ìyanu adúpẹ́ ẹ ṣé bàbá ibi tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ ẹ ṣé ibi tá a dé a tún wá ń dúpẹ́ ibi tẹ́ ẹ mú wa lọ ẹ ṣé nítorí pé ẹ dára púpọ̀ fún wa ẹ ṣé nítorí pé ẹ̀yin lọ́ba tá à ń sáyà ẹ̀yin lọ́ba tá à ń sápè ẹ̀yin lẹ́ba tó ń gbọ́ tiwa ní gbogbo ìgbà a ò lè dá ohunkóhun ṣe bí kò ṣe àtìlẹ́yìn yín olúwa ẹ ṣé nítorí pé a ti ṣe tàná ẹ gba gbogbo ògo gbogbo orí tó wá síbi àti gbogbo ẹni tó darapọ̀ wọ́n ti rí ìwòsàn wọ́n ti rí ayọ̀ wọ́n ti rí ìbùkún gbà gbogbo ohun tẹ̀sí tó ti pèsè sílẹ̀ pé ó ṣe fún wa níbí ìlénì olúwa àti dé ẹ má jẹ́ kó fò wá ru ẹ̀mí mímọ́ bàbá àti pè sọ̀kalẹ̀ ẹ máa jọba lọ láàrin wa olúwa àwa ò dá ọpẹ́ ìyìn ògo padà ẹ máa ṣe àfà tí omi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 Ẹ ké hallelujah. Ẹ ké hallelujah. Hallelujah. Ẹ lọ yin Ọlọ́run ní ọjọ́ kejì. Ẹ fẹ́ lọ gbé Ọlọ́run ga fóore tó ṣe nínú ayé wa. Jẹ́ ká lọ fìyìn forúkọ rẹ̀, jẹ́ ká lọ yìn nítorí pé òun ni Ọlọ́run. Hallelujah. Hallelujah. máa sábà bí rẹ̀. kò sí kò sí ayé lọ́run. kò sọ́ọ́. I sing, No, no, no one like you. I sing, Oh, ayé yìí àti lọ́run. Kò sọ́ba bí rẹ̀. Kò sọ́ba bí rẹ̀. Kò sí, kò sí. Ó máa Oh, ayé yìí àti lọ́run. Kò sọ́ba máa tẹ̀síwájú nígbà tá a lọ kọ́ láti inú ìwé orin ẹ wólẹ̀ fọba wa ọmọ mímọ́ bàbá ẹlẹ́dàá aláàbò olùgbàlà gbogbo aráyé. lẹ́fọ̀ọ́ bá wà. ọmọ mi mọ bàbá ẹlẹ́dàá alábò olùgbàlà gbogbo aráyé. gbogbo ayé gbogbo ayé ẹ forí balẹ̀ fọlójú ẹni sọ́ra wà padà. Àlélúyà gborí ṣẹ́gun náà. Mẹ́ta ló wá lórí. fọlójúmọ́re ẹni sọ́ra wa padà hallelujah gbórí ìṣẹ́gun náà ga mẹ́ta ló. olódùmarè ẹni tó ra wa padà àlélúyà borí ìṣẹ́gun lọ́la mẹ́ta lọ́kọ̀ wa lọ́ba ògo. Ikore ayé bọ̀. Olódùmarè. Ká lè tó ra wa padà. Hallelujah, borí ìṣẹ́gun náà ga. Mẹ́ta lọ́kàn. ìjọsìn ní àṣálẹ̀ yìí sí mẹ́ta lọ́kan ọba ògo sí ọlọ́run lánàá ọ̀kan lónìí ọ̀kan títí ayérayé àìnípẹ̀kun ọlọ́run tó ní ká wà tá sì ń bẹ ọlọ́run tó pọ̀ wá tí ò jẹ́ ajábọ́ ọlọ́run tó gbé wa gẹ̀gẹ̀ tí ò jẹ́ kọ̀tà ó yọ̀ wá ọlọ́run tó ń ṣọ́ wa ọlọ́run tó ń pèsè ọlọ́run tó ń dá wa láre pè wá sí ìjọsìn sí ẹlẹ́bùrú ìkẹ́. àwí má yẹ òun ọba sọ̀rọ̀ má sí. ẹgbẹ́ ọwọ́ sí ní yín nítorí pé àgbẹ̀ ọ̀gá kárí kẹfẹ́ ọbẹ̀ tó rí tá a rí ṣòwò rẹ̀ ògbìgbà tí ń gbẹlẹ̀ ṣẹlá àbíamọ lọ́jọ́ gbogbo. Oh, we give you praise, we give you praise. I love you. you by so, so good. Without your brain and I am mine. Oh, I will sing of the goodness of God. All my life, Lord, all my life you have been faithful. You've been faithful, you Lord. ìfẹ́ jùlọ sí ẹni tó ń ṣeun gbogbo lódùlódù sí ẹlẹ́bùrú ìkẹ́ ọba sọ̀rọ̀ mayẹ̀ àgbẹ̀ ọ̀gá ní wákàtí ọlọ́run gba ọpẹ́ wa máa jọba lọ́lọ́run ìyanu a ó sì máa yìn yín ní orúkọ jésù kristi ní àjọsìn ẹ̀kẹ́ hallelujah. báyìí ẹ jẹ́ kí àwọn àlejò wa àwọn fẹ́ kí wọn káàbọ̀ àti kí olórí ìjọ èyí tí ń ṣe Jésù Kristi àti kí káàbọ̀ láàrin wa ṣùgbọ́n tá a bá rí àwọn tí wọ́n wá bẹ̀ wá wò tí wọ́n gbọ́ ti ayẹyẹ yìí tí wọ́n wá láti wá bá wa gbé e gbọ́ ọpẹ́ ẹ jẹ́ kí a dúró ká lè kí wa káàbọ̀ sáàrin wa. hallelujah àrí àwọn sister wa kan láàrin wa wọ́n di méjì oh hallelujah thank you ma thank you aunty for fellowship with us àdèmọ̀ pé ẹ̀bọ̀ ọpẹ́ náà ti gbogbo àjọ orúsọ ọlọ́run yóò ṣètì àgbà lórúkọ jésù kristi àwọn àlejò wa tó kù tí wọ́n ṣe ń wọlé a máa fi wọ́n hàn wá ní báyìí sí kókó ohun tí a wá ṣe ìgbà ọpẹ́ lọ wá gbé ẹbọ ìyìn òun la wá rú ìwé róòmù orí kejìlá ẹsẹ̀ kínní ó ní kí a fi ara fún ọlọ́run ní ẹ̀bùn àyè mímọ́ ìtẹ́wọ́gbà èyí tí ń ṣe iṣẹ́ ìsìn wa tí ó tọ̀nà torí náà màá fi tọ̀wọ̀tọ̀wọ̀ pé àwọn ẹgbẹ́ mi àwọn akọrin ògo àwọn akọrin ìjọ tó ń dá ogun dúró. láti wá ṣe iṣẹ́ ìránṣẹ́. hallelujah ẹ má bínú sí mi kí a tó lọ ṣiṣẹ́ ìránṣẹ́ gẹ́gẹ́ bí akọrin. gbogbo wa pátápátá ni a ó dìde láti kọ orin dagunduro. Yeah. ìyìn níyàwó ọlọ́run tó ń dá ogun dúró ẹ̀yin níyàwó. Yahweh ẹ̀yin níyàwó ọlọ́run tó ń dá ogun dúró ẹ̀yin níyàwó. o ẹ ké pé a. Yahweh. ẹ̀yin ni Yahweh. Mo tẹ̀síwájú lọ lọ́nà, mo gòkè sí lójoojúmọ́ mo gbàdúrà bí mo ti ń lọ Olúwa jọ̀ọ́ gbé mi sókè Olúwa Olúwa gbé mi sókè fà mí lọ sí ibi gíga ga God ga me long, lọ Olúwa jọ̀ọ́ gbé mi sókè. Yahweh Yahweh ẹ̀yin ni Yahweh ọlọ́run tó ń dá ogun dúró ẹ̀yin ni Yahweh ẹ Yahweh Yahweh. ẹ ké pé yá òwe. ìfẹ́ ọkàn mi kò dúró láàrin èmi jí àtẹrù. Ah wọ́n mìíràn lè máa gbé bẹ̀ ibi gíga lọ́kàn mi fẹ́. Olúwa jọ̀ọ́ gbé mi sókè fà mí lọ sí ibi gíga àpáta tó. God you mi lọ Olúwa Make me so sókè. Yahweh Yahweh ẹ̀yin ni Yahweh Ọlọ́run tó Yahweh. ogun dúró ẹ ké pe Yahweh. mo fẹ́ débi gíga jùlọ nínú ògo dídá jùlọ. mo ń gbàdúrà kí lè débẹ̀ Olúwa mú mi délé náà Olúwa jọ̀ọ́ gbé mi sókè fà mí lọ sí ibi gíga àpáta tó ga jù mí lọ Olúwa jọ̀ọ́ gbé mi sókè. Yahweh Yahweh ẹ̀yin ni Yahweh Ọlọ́run tó ń dá ogun dúró ẹ̀yin ni Yahweh. ẹ ké pe Yahweh. fà mí lọ sí ibi gíga láìsí ìrẹ́kọ̀ọ́ nílé débẹ̀ fà mí títí tókè ọ̀run kíkọrin ńlá síbí gíga olúwa olúwa jọ gbé mi sókè fà mí lọ sí ibi ibi gíga àpáta tó ga jù mí lọ. Olúwa jọ pè mí sókè. Yahweh Yahweh ẹ̀yin ni Yahweh ọlọ́run tó ń dá ogun dúró ẹ̀yin Yahweh. Yahweh Yahweh ẹ ké Yahweh ọlọ́run tó ń dá ogun dúró ẹ away. Okay, hallelujah. Okay, hallelujah. ẹ̀yin Jésù logo. hallelujah adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lẹ́ẹ̀kan sí ẹni ní ọjọ́ kejì pẹpẹ ẹ̀yìn ọdún 2023 sí Ọlọ́run tó dá èmi àti ìrẹ́ sí ọba tí ò jẹ́ ká lójú ẹkún Ọlọ́run tí ò jẹ́ alẹ́rẹ̀kẹ́ òṣè bí kò ti ń pa lọ́tún tó ń pa lósì kò ya ilé mi àti ìrẹ́ olúwa tí ò jẹ́ kó rí wa kó yí olúwa tí ò jẹ́ ká ya òrè lójijì igbe oró igbe oró olúwa tí ò jẹ́ kó ke nílé mi àti rẹ ọba tí ò jẹ́ kí akànlanu ká má lè là á ọba tí ò gba ohùn lẹ́nu èmi àti rẹ ní àṣálẹ́ yìí òun la wá yìn òun la wá gbéga mo rọ̀ wá ẹ jọ̀wọ́ bí a ti ń kọrin yìí ẹ máa bá wa fi ẹ̀mí bá lọ ọ̀rọ̀ tó wà nínú ẹ̀ àti ijó tó wà níbẹ̀ tó bá ràn yín lọ́rùn ẹ lè jókòó bẹ́ẹ̀ bá fẹ́ ẹ sì lè dìde ṣùgbọ́n àrọ̀ wá tẹ́ bá lè dìde inú wa dùn hallelujah. hallelujah. nígbà tí mo gbọ́ wípé ẹ jẹ́ ká lọ ká lọ yìn Olúwa ayọ̀ mi kún nígbà tí mo gbọ́ wípé ẹ jẹ́ ká lọ ká lọ fògo f'Olúwa ẹni bá mọ̀ ọ́ jẹ́ ká jọ gbólúwa ẹni tó ṣohun àrà láyé wa láfògo fún ẹni bá mọ̀ọ́re rẹ̀ jẹ́ ká jọ gbólúwàgá ẹni tó ṣohun àrà láyé wa láfògo fún. inú mi dùn nígbà tí mo gbọ́ wípé ẹ jẹ́ ká lọ ká lọ yìn Olúwa ayọ̀ mi kún nígbà tí mo gbọ́ wípé Olúwa ẹ jẹ́ ká lọ ká lọ fògo f'Olúwa ẹ gbéga ẹni bá mo rè ṣòwò ara láyé wa láfokún fún. Oh. ẹ̀yin bá mòórè rẹ̀ jẹ́ ká ẹni tó ṣòwò ara láyé wa láfokún fún. fìyìn f'Olúwa ìwọ ọkàn mi nígbà tí mo wà láàyè èmi yóò máa kọrin ìyìn rẹ ẹni tó dá mi tó mọ̀ mí lèmi ó máa bọ̀ ọba tó dá ayé òun ọ̀run ìyìn rẹ kò ní kúrò lẹ́nu mi inú mi dùn ọ́. inú mi dùn nígbà tí mo gbọ́ wípé. inú rẹ bá dùn mo ní kò yin olúwa. ẹ jẹ́ ká lọ ká lọ fòyìn olúwa. ẹ̀yin olúwa. ayọ̀ mi kún nígbà tí mo gbọ́ wípé. ẹ jẹ́ ká lọ ká lọ fògo f'olúwa bó bá mo re rẹ̀ o. ẹni bá mo re rẹ̀ jẹ́ ká jọ̀gbọ́ olúwaga ẹni tó ṣohun àrà láyé wa la fògo fún. ẹgbẹ́ ga. ẹni bá mo re rẹ̀ jẹ́ ká jọ̀gbọ́ olúwaga ẹni tó ṣohun àrà láyé wa la fògo fún. àwọn kan gbọ́kàn wọn lé àwọn ọmọ aládé lọ́wọ́ ẹni tí kò lè sí ìrànlọ́wọ́ ẹni tí ń ṣèlérí tó lè já ní kulẹ̀ nítorí erùpẹ̀ ní ẹ̀mí rẹ̀ lè jáde ṣùgbọ́n àwa gbọ́kàn wa Ọlọ́run ẹni tí ń ṣe lérí tí mú ṣẹ inú mi dùn ó inú mi dùn nígbà tí mo gbọ́ wípé ẹ jẹ́ ká lọ ká lọ yìn Olúwa bó bá mo rere o. ayọ̀ mi kún nígbà tí mo gbọ́ wípé ayérayé ẹ jẹ́ ká lọ ká lọ fògo f'Olúwa eh. ẹni bá mo jògbóluwaga ẹni tó ṣohun àrà láyé wa la fògo fún ẹni bá mòóre rẹ̀ jẹ́ ká jògbóluwaga ẹni tó ṣohun àrà láyé wa la fún. gbogbo ayé ẹ̀yin lógo bó bá mọ rírì olúwa yín orúkọ rẹ̀ ìbá má ṣe pé olúwa ni ọ̀tá ìbá yọ̀ wá wọn ò bá fi wá ṣẹ́ sí o ṣùgbọ́n àánú rẹ̀ ló pa wá mọ́ ṣàfihàn láyé o ìbá má ṣe pé Olúwa ni ọ̀tá fẹ́ yàn wá wọn ò bá tún fi wá ṣẹ́ sí o ṣùgbọ́n àánú rẹ̀ ló pa mọ́ ṣàfi wà láyé o inú mi dùn o inú mi dùn inú mi dùn gidi gan. mo wá síwájú rẹ ẹ jẹ́ ká lọ ká lọ yìn Olúwa ayọ̀ mi kú nígbà tí mo gbọ́ wípé. ohun rere ni láti máa yìn Olúwa. ẹ jẹ́ ká lọ ká lọ fògo f'Olúwa. ẹ fògo fún wọn. ẹni bá mọ̀ ọ́ bó bá mọ̀ rẹ̀. ẹni tó ṣohun àrà láyé wa la fògo fún ẹni bá mọ̀ọ́rẹ́ rẹ̀ amọ̀ọ́rẹ́ rẹ̀ lọ́bàjọ́ gbòólù lórí òkè yìí ẹni tó ṣohun àrà láyé wa la fògo fún. bàbá wa gbọpẹ́ àmúyìnwá o Èdùmàrè wa. ṣe lóní olúwa. ìmọ̀ta ni pé ká sùn ká má o. àwàtàwò sàn tá a darí Señor. my heart. ṣe lóní olúwa. ń ṣe lóní Olúwa. Hallelujah. Alábẹ́nu àǹsọ́sí. Kábíyèsí. Àpáta ìdìgbòlù irin gbóná tó ṣòro fọwọ́ dé. Hallelujah. Bàbá mi ọ̀gbọ́n. mano! Ah! ọ̀bọ òrìṣà nítorí ohun asán ni ara ti pẹ́ àti rí ìgbàlà òótọ́ kápò fímọ́ ní Ọlọ́run ti sọ fún wa. ṣe lóní olúwa. tí ń ṣe lóní olúwa. ṣẹ́gun rere. Alààyè ni ó máa yọ. Alààyè ni ó máa yọ. Alààyè ni ó máa ni ó máa yọ. Alààyè ni ó máa yọ. wa ti ń ṣe lóní olúwa. ọkàn wa yọ jáde bí ẹyẹ nínú ìkẹ́kọ̀ọ́ àwọn pẹ́ẹ́pẹ́ẹ́ òkun bá já àwa sì yọ ìṣẹ́gun bá dé o àwa sì yọ ìdè bá já àwa sì yọ. sí yọ. aláyé o. aláyé ni yóò máa yọ. yóò máa gbé ọ̀gá. aláyé ni yóò máa yọ. aláyé ni yóò máa yọ. lọ́wọ́ tí ń ṣe lóní olúwa. ẹ bá wo pé ṣẹ́dá náà mo rí kan bí mo rí kan orin tá ilé tá a kọ lọ́wọ́ yìí àwa alàyè ló kọ́ mo gbàgbọ́ pé kò ń ṣàwápáyà nìkan ní alàyè alàyè ọkọ̀ pọ̀ nù ìjókòó yìí nísìnyí àwọn tí wọ́n lè táwọn náà fẹ́ dá sí ètò yìí kọ́ máa bọ̀ lókè lẹ́ẹ̀kọ̀ọ̀kan ajá máa fara yìí màmá akíntàn fẹ́ bẹ̀rẹ̀. láàyè ni yóò máa yíyọ bèmí ti ń ṣe. aláyé o aláyé ni yóò máa yíyọ aláyé o aláyé ni yóò máa yíyọ. ó ní gbẹ̀gà aláyé ni yóò máa yíyọ bàbá ti ń ṣe lóní olùwà. ìyìn Olúwa olóore àánú rẹ̀ ó wà títí mọ́lẹ̀ sáyé titun àánú rẹ̀ ó wá títí lódodo dájúdájú. Alààyè ni ó máa yọ. Alààyè o. Alààyè ni ó máa yọ. Alààyè wà ní gbígbéga. Alààyè ni ó máa yọ. Bàbá ti ṣe lónìí. lóko. ìwọ tí a wà láyé ògo ni forúkọ rẹ. ìwọ tí a wà láyé agbára wa kọ́. ìwọ tí a wà láyé ògo ni forúkọ rẹ. àlàyé ni ó. àlàyé ni ó máa yán. àlàyé ni ó máa yán. làwọn tí ń ṣe lónìí olúwa. ayé mi dára púpọ̀. ayé mi dára púpọ̀. ayé mi dára púpọ̀. ló mú mi mọ̀ wípé alágbára nìyọ́. alààyè ni ó máa yọ. alààyè ni ó máa yọ. máa yọ̀ alààyè ni Olúwa. We just wanna say, Bàbá o, We just wanna say, Bàbá I we just want to say, we just want to say, Baba, and Shay. We just want to say, Baba, and Shay. lóní olúwa. pẹ̀lú mi ẹ̀yin ènìyàn rẹ̀ kí gbogbo ẹ̀ dá àlàyé máa yọ̀ ní orúkọ rẹ̀ fún ìfẹ́ tí ó fi hàn fún ìsinmi lọ́kàn wa o ìgbàlà ikú lọ́pẹ́ Jésù. alààyè o alààyè ni yóò máa yọ. alààyè o alààyè ni yóò máa yọ. ẹ̀yin ẹ̀yin ọlọ́run ìyanu. alààyè ni yóò máa yọ. báwa ti ń ṣe òní olúwa. dáadé. Amen. ṣẹ̀ṣẹ̀ nínú mi dùn. Ayọ̀kúndùn ọkàn mi. Nítorí pé torí wọn ni Jésù. Ayọ̀kúndùn ọkàn mi. Torí mo ní Jésù lòlùwà. Ayọ̀kúndùn ọkàn mi. Àlàyé ni yóò máa yá. Àlàyé o. Alààyè ni yóò máa yọ. Alààyè o. Alààyè ni yóò máa yọ. Bàbá tí ń ṣe lórí Olúwa. Jésù tó ṣe ìwà dayọ̀ tó mú. Hashem. Yeh Allah eh, ọlọ́run yóò sì tẹ́wọ́ gba ẹbọ ọpẹ́ wa hallelujah uh, bí a ti ń kọrin àwọn àlejò wa kan wọlé kò sálejò nílé ọlọ́run ẹ̀kọ́ àtijọ́ òun là ń kíra ẹni ní ilé ọlọ́run a rí arákùnrin wa kan uh, Mr. Rotimi Ọláòṣèbí kan ẹ jìde kẹ àfàlùlẹ àkànkè káàbọ̀ sáàrin wa àwọn ní à à ẹ má bínú sà àwọn ní olùdarí orin à ṣe apáṣẹ sà àwọn ní olùdarí orin fún ìjọ Celestial ní gbogbo àgbáyé wáò oore ọ̀fẹ́ ńlá òun lè arígbà láti rí wọn láàrin wa alelu ẹ dìde ká kì í sà ẹ jẹ́ ká fi aleluya kan kí wọn sáàrin wa aleluya ẹ káàbọ̀ sà ah, bí a ti ń kọrin náà làwọn ìránṣẹ́ eh, ará wa tán wọlé àwọn náà ni ajínrere ṣọlá àlesìn ọba níyì àti ọkọ um, adé orí wọn tí wọ́n jọ wọlé ẹ dìde káàkiri hallelujah ẹ káàbọ̀ sá ẹ káàbọ̀ wá. ní báyìí àwọn àgbẹ̀ akọrin ó tún kọ ẹ̀kan o ẹgbẹ́ akọrin ṣá ti gbáradì kwaya. òkè ọ ní kí a tún lọ sí ẹ̀rà kí a lọ gbọ́ ọ̀rọ̀ olúwa ẹ jẹ́ kí a lọ fi ara balẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run nígbà tí a pè àwọn ìránṣẹ́ ọlọ́run tí ọlọ́run ti pèsè sílẹ̀ fún wa àwọn náà ni ìránṣẹ́ ọlọ́run olùṣọ́àgùtàn Isaac Oyèdèmí kí ọlọ́run kó bùkún wa nínú iṣẹ́ ìránṣẹ́ wọn. ẹ pe orúkọ yẹn bí màmá mi ṣe máa ń pè Isaac àtẹ́wọ́lá fún Jésù. amen adúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún kọ́kọ́ kíra ẹ pé o oríire wà ń bì lálẹ́ kíra hallelujah adúpẹ́ lọ́wọ́ ọlọ́run gbogbo àgbáyé tó fún arúgbó ọ̀fẹ́ láti wà níbí ìdẹ̀dùpẹ́ lọ́wọ́ bàbá mi lóluwà fún orú ọ̀fẹ́ tán fún mi láti bá wa sọ̀rọ̀ ráńpẹ́ Olúwa ẹ̀yin ni o. I give you worship, Lord. Láti gbà ògo ògo ọlá nítorí ẹ̀yin ni o. Ohun gbogbo Olúwa. ìwọ lànà o ìwọ o, ìwọ lọ́la o ìwọ lọ́jọ́ gbogbo mo ní ẹ̀yin lànà. àtọ̀run sọ̀rọ̀ ògo rẹ̀ ọjọ́ dé ọjọ́ fọ̀hún òru dé òru fi mọ̀ rẹ̀ hàn Olúwa kábíyèsí ológo jùlọ. Ó jẹ́ suni àná. ó jẹ́ Jésù ní òní ó tún jẹ́ Jésù ní ọ̀la ó wá tí ètè la ọlọ́run a dúpẹ́ pé wọ́n lánàá ìwọ lónìí ìwọ ní ọjọ́ gbogbo àbúọlá fún orúkọ rẹ láàrin ọlọ́run ṣe bó ti ń ṣe gún wa láàrin wa. ìwọ nìkan ni kò gba jésù olúwa uh, we'll be shining briefly on raising an altar unto God bí irú pẹpẹ See sí ọlọ́run raising altar unto God bí mo ti ń ṣàṣàrò yẹn mo wá wo dictionary kí ni wọ́n ń pè ní altar a table used as a focus for in religious rituals, especially making sacrifice or offering to a date. Pepe je ibi òkè tàbí tábìlì tá a ti ń rúbọ sí Ọlọ́run tàbí sí ohun tí a gbàgbọ́. Tá a bá rí pẹpẹ, a á ẹbọ. E àdẹ̀rẹ̀ ń tó ṣe kí ni tó ṣàtọ́kùn èsì yẹn so lónìí àti rí pẹpẹ àti rí atọ́kùn àwọn kwaya pàtẹ́wọ́lá fún Jésù nù ayé o kí ni ìdí tàfidọ́gbọ̀ gbé pẹpẹ fún Ọlọ́run mo lóore ọ̀fẹ́ lọ́pọ̀lọpọ̀ láti rí ọwọ́ Ọlọ́run lọ́nà tó ga nígbà tí èèyàn bá sìn ín tàbí téèyàn bá júbà rẹ̀ obìnrin kan eegun ẹ̀yìn ẹ̀ kan lọ́dún mẹ́ta àti ààbọ̀ bíi ọdún mélòó kan sẹ́yìn wọ́n ti sọ pé kò ṣeé ṣe mọ́ kó padà sílé àwa ní olórí ìpéjọpọ̀ báyìí la bẹ̀rẹ̀ sí ń sin ọlọ́run a bẹ̀rẹ̀ sí ń sìn ẹni tó wólẹ̀ wólẹ̀ ẹni tó sunkún sunkún obìnrin tí ò lè jókòó tí ò lè dédé fọ́dún mẹ́ta àti ààbọ̀ ó bẹ̀rẹ̀ sí ń yíra ó bẹ̀rẹ̀ sí ń sin ọlọ́run bọ́ wa kí ló ń ṣẹlẹ̀ ó nígbà tẹ̀ ń sunkún tẹ̀ ń sin ọlọ́run ó lọ́kùnrin kan wọ white ó ló wọ inú ìpéjọpọ̀ yẹn ó da omi tútù sẹ́yìn o téèyàn bá sin ọlọ́run ní kòríta kan a máa ṣe nǹkan tó o lérò it's not what you plan for pẹpẹ yíyan ọlọ́run kò pé ẹ jẹ́ ń lọ ká plan it's beyond that it's beyond that ọlọ́run kọjá bá a ṣe rò ó mo ní ọlọ́run ṣe kí ni mo ń wo bí a ṣe ń sin ọlọ́run lálẹ́ kó dàbẹ̀ pé ọba kan là ń sìn bóyá ọba Ògbómọ̀ṣọ́ àbọ̀ba kínní kan orí abẹ́rẹ́ sí ṣe kínní àmọ́ mélòó mélòó wá ní ọlọ́run tó ṣẹ̀dá ayé àti ọ̀run Dáfídì yíra níwájú ọlọ́run ìyàwó ẹ̀ ní ah odidi ọba bíbélì ni onìkan ló yàgàn kì í ṣe pé ta ló ń wò mí tàbí ta ni mò ń wò ta ló wá wá lálẹ́ yìí ṣé bàbá ọdẹ náà ni tó bá jàbá ló wá ò lè mẹ́kẹ̀ o àfi kó wá ta ni wá bàbá kan náà wá wá bí Jésù Jòhánù orí kẹrin verse twenty-three to twenty-four John chapter four twenty-three to twenty bá mi ká lè pa kápẹ́yà bá mi ká John chapter four yes. ṣùgbọ́n wákàtí ń bọ̀ hmm. ó sì dé tán nísinsìnyí. sọ fẹ́ nìkan pé wákàtí yẹn ti dé báyìí báyìí báyìí. wákàtí mi ti dé báyìí báyìí báyìí. hallelujah n tó gbé débi òní gbé lọlé àìsàn tó gbé débi òní gbé lọlé court case yẹn òní gbé lọlé gbogbo induction tó takò ọlọ́run ayẹ bó ti ń sìn lára òní gbé wọn lọlé lórúkọ jẹ́ wákàtí náà ń bọ̀ wákàtí náà ṣe kí ó ti dé yes. nígbà tí àwọn olùsìn tòótọ́ yóò máa sin bàbá ní ẹ̀mí àti ní òtítọ́. wọ́n á sìn ní ẹ̀mí àti ní òtítọ́. nítorí irú wọn ni bàbá ń wá kí ó máa sin òun. irú wọn ni bàbá ń wá is looking for people that will worship him in spirit. And why? Because God is spirit. ẹ̀mí lé ọlọ́run. hallelujah. àwọn ẹni tí ń sìn kò lè ṣe aláìsìn ní ẹ̀mí àti òtítọ́. gbogbo ẹni tó wá sí irú ìpàdé báyìí kan náà máa ń múre lọlé àfẹ tó bá sìn ní ẹ̀mí àti ní òtítọ́ hallelujah. ó ń bọ̀ láìpẹ́ yìí táwọn máa sìn ọlọ́run táwọn àjà sá jáde because the presence of God will be so mighty in the house. We have seen it before. Hallelujah. I said, we have seen it before. Tí ògo Ọlọ́run sọ̀ka lọ́mọbìnrin kan dẹ̀ sájáde, wọ́n ní ò lè withstand the presence of God. Choir, get ready. Because God is taking to that level. I said, God is taking. Pẹ́pẹ́ yìí ń tà ń sọ, tó bá yá àní ṣe advert. You become a regular household program. Just like going to Shiloh. Wọ́n gbé aláìsàn wá, gbé a máa kọrin a máa kọrin ara wọn á dẹ̀ máa ṣe kíni pàtẹ́wọ́ ńlá fún Jésù bíbélì wípé olúwa ń wá àwọn tó máa sìn ní ẹ̀mí àti kíni Philippians three three wàá gba agbára lálẹ́ mo ní wàá gba agbára lálẹ́ wàá gba agbára lálẹ́ hallelujah ṣé akẹ́kọ̀ọ́ àmì yẹn máa wà ní ọjọ́ náà tó ní bèrè okòwò àfikún kan pa kọrin wàá kàn máa kọrin And God begin to give you revelations. <laughs> Hallelujah. Hallelujah. Yeah. Nítorí àwa ni onílà mm-hmm. tí ń sin Ọlọ́run nípa ti ẹ̀mí, mm-hmm. àwa sì ń ṣògo nínú Kristi Jésù, mm-hmm. àwa kò sì ní ìgbẹ́kẹ̀lé nínú ẹran ara. Hallelujah. Trans English translation the old shape. So For we are the circumcision yeah. which worship God which worship in the Spirit and rejoice in Christ Jesus. Yeah and have no confidence in the flesh. All God wants from you is to just worship Him. Hallelujah. Ó tọ́ lọ́rùn bèrè lọ gbogbo wa ní kò sí kí Mọ̀ sí torí pé o jẹun. Mọ̀ sí torí pé o lówó lọ́wọ́. Sí torí pé òun ni Ọlọ́run. Kò dẹ̀ yí padà. Mo ní òun ní kí Tí ò yí padà. Bọ́lá ń pa gbogbo ìlú kan rẹ̀, a tún máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Hallelujah. Finally, Second Chronicles chapter 5. The Bible says 6 to 14. Because I will just make some. Second Chronicles 5. Solomon ọba hmm. àti gbogbo ìjọ ènìyàn Israeli tí ó péjọ sí ọ̀dọ̀ rẹ̀ wá níwájú àpótí ẹ̀rí náà. wọ́n sì ń fi àgùntàn àti màálùú rúbọ tí a kò lè kà bẹ́ẹ̀ ni a kò lè mọ iye wọn fún ọ̀pọ̀lọpọ̀ àwọn àlùfáà sì gbé àpótí ẹ̀rí ti májẹ̀mú olúwa wá sí mm-hmm. ipò rẹ̀ sí ibi ìdáhùn ilé náà sínú ibi mímọ́ ibi mímọ́ jùlọ lábẹ́ ìyẹ́ àwọn kérúbù mhm. bẹ́ẹ̀ ni àwọn kérúbù na ìyẹ́ wọn bo ibi àpótí ẹ̀rí náà mhm. àwọn kérúbù sì bo àpótí ẹ̀rí náà àti àwọn ọ̀pá rẹ̀ láti òkè wá ọ̀pá rẹ̀ wọ́n ní sì gùn tó bẹ́ẹ̀ hmm. tí a fi fi tí a fi rí orí àwọn ọ̀pá náà láti ibi àpótí ẹ̀rí náà níwájú ibi mímọ́ jùlọ náà ṣùgbọ́n a kò rí wọn lí òde hmm. níbẹ̀ li ó sì wà títí di òní yìí uh-huh. kò sì sí ohun kan nínú àpótí ẹ̀rí náà bí kò ṣe wàhálà méjì tí hmm. Mósè fi sínú rẹ̀ ní Hórébù nígbà tí Olúwa fi bá àwọn ọmọ Ísírẹ́lì dá nígbà tí wọ́n ti Íjíbítì jáde wá. Yeah ó sì ṣe nígbà tí àwọn àlùfáà ti ibi mímọ́ jáde wá nítorí gbogbo àwọn àlùfáà tí a rí mm. lé a sì yà sí mímọ́ mm-hmm. wọn kò sì sí wọn kò sì kíyèsí ipa mm. wọn ní ìgbà náà mm-hmm. àwọn ọmọ Léfì pẹ̀lú sì ṣe mm-hmm. tí ṣe akọrin gbogbo wọn ti Asafu ti Hemani ti Jedutini pẹ̀lú àwọn ọmọ wọn àti àwọn arákùnrin wọn wọ́n ọ̀gbọ̀ wọ́n wọ ọ̀gbọ̀ funfun hmm. wọ́n ní kimbali àti ohun èlò orin àti hmm. dùrù hmm. wọ́n sì dúró ní igun ìlà oòrùn pẹpẹ náà àti pẹ̀lú wọn ìwọ̀n ọgọ́fà àlùfáà tí wọ́n ń fún ìpè ó sì ṣe bí ẹni pé ẹnìkan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 ìmọ̀ wọn ṣe ọ̀kan ìkankan tún ṣẹlẹ̀ ń bẹ̀ lẹ́yìn ìgbà tí ogun yẹn ṣẹlẹ̀ kí ló tún ṣẹlẹ̀ ń bẹ̀. tó bẹ́ẹ̀ tí àwọn àlùfáà kò lè dúró láti ṣiṣẹ́ ìsìn nítorí àwọsánmọ̀ náà. because of the glory. nítorí ògo Olúwa kún ilé Ọlọ́run. pastor ò lè preach mọ́ ẹni tó níṣẹ́ take over sọ fún ẹni tó jẹ́ pé ẹni tó níṣẹ́ take over tó bá rò pé you are so important ọlọ́run máa ń pààrọ̀ èèyàn but kò lè pààrọ̀ iṣẹ́ God cannot change his plan but he can change men. ọlọ́run fi hàn pé tẹ́ ẹ̀ bá sí ń bẹ̀ iṣẹ́ ń lọ hallelujah ta ló máa wá sí ọlọ́run lálẹ́ ẹni tó ti yọ̀ǹda gbogbo ẹ̀ pátápátá kì í ṣe ẹni tó ń wò pé kí ni rọ adélábọ́dà ń pé ó ó tí ì sí tán. aṣẹ́wó ni mọ́mí kí o tí ì ṣe tán hallelujah mo ní hallelujah dìde lórí ẹsẹ̀ lálẹ́ gbé ọwọ́ ọ̀tún ẹ̀ sókè ní agbára tí màá lè fi sìn ọ́ ní ẹ̀mí àti ní òtítọ́ we are not here to celebrate any man we have come to celebrate Jesus we have not come to celebrate any man we have come to celebrate Jesus. ẹ̀mí la fi ń sin ọlọ́run ẹ̀mí la fi ń júbà ẹ̀ bíbélì ní ẹran ara kò ní èrè kan Olúwa wọ̀ mí ní agbára tí màá fi lè júbà rẹ̀ Olúwa rọ̀ ní agbára lálẹ́ tí màá lè fi sìn ọ́ sọ́ọ́dì àdúrà Olúwa wọ̀ ní agbára tí màá lè fi sìn ọ́ tí iṣẹ́ ìsìn bá ń lọ ìyanu máa ṣẹlẹ̀ ọlọ́run á jáde gẹ́gẹ́ bí ọlọ́run á fira rẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́run olúwa wọ̀ ní agbára olúwa rọ̀ ní agbára má jẹ́ wá lásán lálẹ́ yìí má jẹ́ wá lásán lálẹ́ ẹ̀mí mímọ́ wọ̀ mí wọnú ayé mi láti sìn ọ́ don't get too used to God. olúwa rọ̀ mí ní agbára agbára tó ṣetán láti sìn ẹ mọ́ wọnú mi láti lè sìn ọ́. ní orúkọ Jésù Kristi olúwa wa bí ìyìn wa ṣe ń lọ sọ́dọ̀ rẹ Ọlọ́run ní ire àti ìbùkún tọ̀dọ̀ rẹ wá sọ́dọ̀ wa lórúkọ Jésù bàbá wa tí ń bẹ ní ọ̀run àti gbọ́ ọ̀rọ̀ rẹ o oore ọ̀fẹ́ àti fi ọ̀rọ̀ náà ṣe ìṣe tá a fi jẹ́ kí pẹpẹ ọkàn wa kó gbiná kí ire ọ̀run kó lè tẹ̀ wá lọ́wọ́ Olúwa fún wa ń bàbá wa tí ẹ ti lò lórúkọ Jésù Kristi ọ̀dá ọ̀rọ̀ rẹ má jò dáhùn lórúkọ Jésù àti àwọn àtàwa àti dáwọ́ lóhùn èlò túlẹ̀ ó májà bójú wẹ̀yìn bá a ṣe ń tẹ̀síwájú nù pàdé náà máa bá wa lọ ní orúkọ Jésù Kristi Olúwa wa. ẹ ké hallelujah ẹ jẹ́ ká jókòó láti gbọ́ àwọn ìfilọ̀ wa ráńpẹ́ àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún èyí tí Ọlọ́run ṣe láàrin wa tó mú wa bí a ti ń lọ nínú ìpàdé ọjọ́ kejì ni àwọn àwọn ìsìn wa ní ọjọ́ ọ̀la lágbára ọlọ́run ní aago mẹ́jọ àbọ̀ òwúrọ̀ òun ni a péjọpọ̀ ní gàngàn yìí fún ìsìn ọjọ́ olúwa eight thirty to seven to ten o'clock ẹ má bínú eight thirty láàárọ̀ di aago mẹ́wàá òwúrọ̀ òun la péjọpọ̀ tó bá wá di ìrọ̀lẹ́ ní aago márùn-ún òun ni pẹpẹ ẹ̀yìn òun la pàdé níbi fún ti pẹpẹ ẹ̀yìn aago márùn-ún ti ọ̀la kì í ṣe mẹ́fà o aago márùn-ún ni a ó débi kò sí ẹ kò ní sí ìsìn orí ìlà láago mẹ́fà ní ọ̀la nítorí pé a máa wà níbí sọ ẹ ká fi sí ọkàn à ń fi tó wa létí a sì rán wa létí ti. ti ìkówójọ èyí tí ó ń bọ̀ lọ́nà fún àwọn ti ẹgbẹ́ African Mandate ní ọjọ́ kejì oṣù kẹsàn-án second of September òun ni a ṣe fundraising náà ní ibi ìbàyí ní aago mẹ́rin ìrọ̀lẹ́ ẹ jẹ́ kí gbogbo wa ká lọ́wọ́ sí iṣẹ́ Ọlọ́run bí àwọn bàbá ṣe máa ń sọ fún wa bí tí àbá lè lọ owó wa lè lọ a lè rán owó wa níṣẹ́ a sì lè rán àwọn ènìyàn níṣẹ́ ẹ jẹ́ kí a tún ọ̀pọ̀ wa ṣe wọ́n ti fi wọ́n fún wa láwọn ìwé ìpè yìí ká jẹ́ ká bá síta ká lè invite àwọn èèyàn wọ́n dẹ̀ ń ṣe ìkówójọ ní ráfù ráfù yẹn mo dá yín lójú pé ẹni tó bá win tíkẹ́ẹ̀tì nàìjà ó máa gbà á tíkẹ́ẹ̀tì Jerusalem wà ń bẹ̀ gbogbo ẹ̀ wà ń bẹ̀ ẹ̀yẹ́ rà á màá wá sọ nọ́mbà tó máa win fún yín tẹ́ bá ti rà á tán ọlọ́run ọlọ́run yóò sì máa ràn á lọ́wọ́ bí a ti ń ṣe iṣẹ́ nínú ilé rẹ̀ ọlọ́run náà yóò gbàṣẹ tiwa ṣe ẹ jẹ́ ká palẹ̀ ọ̀rẹ́ wa á lọ sínú ọ̀rẹ́ wa ní ìsìn ẹ jẹ́ kí palẹ̀ ọ̀rẹ́ wa mọ́ kí a ọ̀rẹ́ náà níṣẹ́ ọlọ́run mo ti mú ọ̀rẹ́ wá síwájú rẹ o olúwa bùkún mi nínú àpò tí mo ti mú wá ìtókù nínú àpò mi kí má ṣe wo àìsàn kí má ṣe fi wo ẹjọ́ tí a bá ti mú ọrẹ náà sókè ẹ jẹ́ ká nù sókè kí a gbàdúrà sí i àwọn agbé akọrin yóò máa fún wa ní orin nígbà tí a máa mú ọrẹ náà wá síwájú ọlọ́run. hallelujah ẹ kí hallelujah mo rọ̀ wá ẹ ká dìde láti máa fi ijó àti ayọ̀ mú ọ̀rẹ́ wa wá síwájú olúwa hallelujah. hallelujah. hallelujah. thank you ṣe fún wa abá o ṣe o Jésù o ṣe fún oore tó ṣe fún wa nítorí báyé ti fẹ́ mú wa kọ́ lórí àwa ìyàn lógo ayérayé o bàbá o Jésù o fún oore tó ṣe fún wa. fẹ́ fún wa lórí. Àwọn èèyàn ló gọ̀. Ayé ò fi wá ṣẹ̀ sí o. wa. se si o baba jesu se fun re to wọ́ndà Jesus dey do o. Oh. Àsọ́sọ́ wọ́ndà Jesus dey do. That's the one that Jesus they did. He has done it. He has done it for me. He has done it for me. He has done it for me. That's also one that Jesus they do. That's also, also one that Jesus they do. That's also one that Jesus they do. I saw someone that Jesus he did. He has done it for me. he has done it for he me. Has done it again. he has done it for me. he has done it for me. I saw someone that Jesus did too. Hallelujah. Máa fi tòótọ́ pé àwọn bàbá wa. ìránṣẹ́ ọlọ́run pásítọ̀ awólọ́wọ̀ láti ya orin náà sí mọ́. bàbá wa àti ọlọ́run wa adúpẹ́ àyàn fún orí ọ̀fẹ́ tí ẹ fi fún wa láti wá sí orí òkè yìí olúwa ẹ ṣé jésù ẹ ṣé atóbijù ẹ ṣé awímáyẹ̀wùn ẹ ṣé kìnìún ẹ̀yà júdà ẹ ṣé bí a ti mú ọrẹ wá olúwa fọwọ́ tọ́ gbogbo ọwọ́ tó mú ọwọ́ yìí wá olúwa àìsàn ní wàhálà ìdààmú ò ní ẹ̀jẹ̀ jésù kó mọdé ààbò yìí ká bẹ́ẹ̀ ni yóò rí ní orúkọ ti bàbá àti ti ọmọ àti ti ẹ̀mí mímọ́. hallelujah ní báyìí ẹ jẹ́ ká tún padà sí orí ohun tí a wá bí gangan wá ṣe ẹbọ ọpẹ́ ẹbọ ìyìn ẹ jẹ́ kí a wọ sálúbàtà wa èmi náà ti lọ wọ sálúbàtà tí mo ti bọ́ gíga lẹ̀ ká lè ríbi jó dáadáa a rí oore ọ̀fẹ́ gbà lọ́wọ́ Ọlọ́run láti ní àwọn màmá wa láàrin wa tí wọ́n fi orin dá orin tí wọ́n bá wa yin Olúwa lógo tí wọ́n ṣíwájú wa yin Olúwa lógo nínú orin fún bíi ìṣẹ́jú márùn sí mẹ́wàá àwọn náà ni ìránṣẹ́ Ọlọ́run Ṣọlá Allyson. hallelujah. hallelujah. mo ń béèrè lọ́wọ́ star tó kún pé ṣé mi ni màmá yín tunaone hao mamaua um, hallelujah inú mi dùn láti wà níbí lẹ́ni a lè lo ju ìṣẹ́jú márùn-ún tàbí mẹ́wàá lọ um, nítorí pé mo wà níbí báyìí pẹ̀lú ẹ̀gbọ́n mi um, wọn ṣe ẹ̀gbọ́n mi ní ibi ṣùgbọ́n ní ti ètò olúwa ẹ̀gbọ́n mi ni wọ́n èmi àti wọn jẹjọ́ ọmọ bàbá adétiran bàbá adétiran náà bàbá mi. kò ń ṣe ní ti ìbí ṣùgbọ́n nígbà tí olúwa fẹ́ tọ́jú mi àwọn tí wọ́n fi sọ́nà mi tí wọ́n kọ́ mi tí wọ́n discover mi so ẹ̀gbọ́n mi ni bọ̀dá Rótìmí ni máa ń pè wọ́n but he's doc he has a PhD in music he's doctor <laughs> Rótìmí Ọláòṣèbí kan àwọn the HOD of music technology department of the Polytechnic Ibadan and he's the director of music of Celestial Church of Christ Central Choir worldwide um, but I don't see me cabo. So, when I was in If I think tí kọ́kọ́ wá back pẹ́pẹ́ it was two thousand and to um, and ìgbà yẹn tí mo wá àlejò and mí àti kẹ́mi lọ ṣe protocol me. but on um, what tí mi ò protocol yìí actually hey, <laughs> she protocol me. Kilo ló <laughs> so bọ̀ nísìnyí mo ti di ọmọ inú ilé mi ò kí ṣe màmá yín o <laughs> mo ti di ọmọ inú ilé yìí and it's such an honour it's such a joy to be a member of this family every time ti bá ti wá sí church mo máa ń sọ fọ́kọ mi ti bá délé ọkọ mi wà níbí ẹ bá mi ẹ bá mi kí wọn <laughs> ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ni but ẹ̀yin ẹ̀yin àgbàlagbà máa fẹ́ ká pè lọ́kọ ọkọ mi but ọ̀rẹ́ mi ni ọ̀rẹ́ mi tàjọ́ ń bímọ tàjọ́ ń ṣòwò mọ́. <laughs> so every time I come here, mo máa ń sọ ìgbà tí it's such like a family. Dagunduro is like a family. Tó ṣe máa ń ṣe ẹ wo lẹ́ẹ̀kan gbà táwọn kan àwọn akọrin àwọn èèyàn kan wá wọ́n wá fi sólò sí i àti tó bá lù mú àti tí ò ṣe. <laughs> you know but it's such a joy ẹ mọ̀ nínú ọkàn ló ti nínú ẹ̀mí ló ti wá. And yeah, mo inu mi bi ṣe jókòó mo observe pé wow, see the joy of the people. So that is a good thing that you are doing. And then so and so for everybody. So but people that wrote to me while America most often gbọ́dọ̀ ó gbọ́dọ̀ wá Houston because somebody was wá sí because somebody was wá wo àwọn tó ń tọ́jú mi ń So but I wrote to me I want tó ń tọ́jú mi ń sìn ni ẹ rí pọ́njọ bàbá wọ́n jọ bàbá dé tiran <laughs> bàbá wa bàbá dé tiran lose wọn ni wọ́n transition last year so ṣe rí i pé ọlọ́run ò fi wálẹ̀ bàbá lọ bàbá wà <laughs> so àwọn tó ń tọ́jú mi rèé o fi ọdẹ́nẹ́yẹ màmá ọdẹ́nẹ́yẹ àǹtí kẹ́mi àwọn ẹ̀gbọ́n mi bímbọ nìkan làbúrò mi bíbà àwọn biba want to go ẹ̀gbọ́n mi ni wọ́n <laughs> praise the lord so pẹpẹ ẹ̀yìn látẹ́ níwájú olúwa so a máa kọ hymns a máa we a fẹ́ ṣe memory of bàbá adétirọ́ tó call one. music tó call one. church music. bọ́n ṣe kọ́ wa pé ká máa ṣe church music bọ́n ṣe kọ́ wa ní pé sacredness is different from secularity so tá a bá ń ṣe sacred tó bá jẹ́ sacred environment ó ní bí a ṣe gbọ́dọ̀ gbóhùn sókè nínú history of music wọ́n kọ́ wa ní music bàtà wà ní music wọ́n kọ́ wa ní music Ṣàngó music Ọbàtálá music Egúngún ẹni kankan ò tó bẹ́ẹ̀ láti ṣe nǹkan tí wọ́n ń ṣe lójúbọ Ṣàngó lójúbọ Ọbàtálá so how much more olúwa ọlọ́run Olódùmarè. ọba tó ju gbogbo ọba lọ so ẹ̀kọ́ táwa kọ́ ní music la fẹ́ ṣe nísìn so orin tí gbogbo wa mọ̀ náà la máa kọ bọ̀dá Rótìmí béèrè lọ́wọ́ mi mo sọ fún wọn pé it's an interdenominational gathering so àwọn sí um, Kérúbù Séráfù wà ń bí àwọn sẹ̀lẹ̀ wà ń bí CAC the apostolic so àwọn CNS Celestial Church and CAC those are African instituted churches. So we have combined a set of hymns of African instituted churches. And mo fẹ́ rọ̀ wá pé ká ṣe ọkàn wa payá. Àwọn orin wà tá à ń kọ lójoojúmọ́ ṣùgbọ́n tá a rò wípé but gbogbo wọn ló ní mí sí. Gbogbo wọn ló ní nǹkan tó máa ń ṣe fún atmosphere nígbà tá a bá lanu. Ibi táwọn orin yẹn ti wá inú ẹ̀mí gidi ni. Mo dẹ̀ gbàgbọ́ pé pẹpẹ ẹ̀yìn tá a wá tẹ àní tẹ lásán. Olúwa gbọ́ pẹ́ wa. Nǹkan tá a máa ń fi yìn ṣe náà ni a máa fi ń gbọ́ rẹ lọ́dún Olúwa ni Olúwa fún wa ní ọrẹ tó pọ̀ lórúkọ Jésù Olúwa wa. so èmi ni mò ń lé gbogbo wa la jọ ń gbé ní ohun kan ká gbóhùn sókè sí Olúwa. ẹ jẹ́ ká. see to ẹ̀dá gbàgbé ṣẹ́gun náà mẹ́ta ló kàn wá ló bá ògo kure pẹ́lẹ́kùn olúwa o tìrẹ ni olúwa àwọn tó gbà ọgbọ́n àwọn. tó gbà ọ́ gbọ́ ní ọjọ́ ogun rẹ̀ ní ọjọ́ ogun rẹ̀ tí tí ayé gbọ́gbọ́ ayé àtẹ̀yítàrí àtẹ̀yítàrí ẹgbọ́n sókè ẹ̀fọ́rí balẹ̀ fọ́ lódùmarè ẹni tó. ra wa padà rẹ̀ hallelujah borí ìṣẹ́gun naga mẹ́ta ayé ló ṣe kẹ́ẹ̀dógún ayé ló ṣe kẹ́ẹ̀dógún ìyìn ní fọ́kọ rẹ ìyìn ní forúkọ rẹ ìjìnlẹ̀ lọ́rọ̀ náà ìjìnlẹ̀ ìjìnlẹ̀ lọ́rọ̀ náà lọ́rọ̀ náà àwa máa rìn ìdí nìyẹn àwa máa rìn. di sí ni níṣẹ́ olúwa o ìjìnlẹ̀ iṣẹ́ tí àwọn àǹfà tó mẹ́bù níṣẹ́ rẹ lọ́rọ̀ náà àwa máa rìn dín o àwa máa rìn sí ọ̀run òṣùpá ìràwọ̀ àwọn onímọ̀ ẹ òkúta oníyebíyẹ òkúta oníyebíyẹ àwọn ni mọ́lẹ̀ sálẹ̀ ń bẹ̀ yẹn àwọn ní mọ́lẹ̀ sálẹ̀ ìjìnlẹ̀ lọ̀rọ̀ náà ìjìnlẹ̀ ọ̀rọ̀ tá a sọ sórí sun omi tí omi sun jáde lọ́rọ̀ náà àwa máa rìn dín nìyí o àwa máa rìn ìjìnsí ni unsearchable unsearchable olúwa ìjìnlẹ̀ ìjìnlẹ̀ lọ̀rọ̀ náà lọ̀rọ̀ náà àwa máa rìn ìpìlẹ̀ tí Jésù fi lélẹ̀ lẹ́yìn tí bàbá aládùúrà tó àwọn tá a pẹ́ láti ọ̀run kẹjà máa ṣe rò pé ó yẹ kúrò níbẹ̀ ó lé kírísítà pátá kérúbù ẹ̀yọ̀ ẹ̀ sẹ́ráfù ẹ̀yọ̀ àfipínlẹ̀lẹ̀lẹ̀ lórí òtítọ́ àfipínlẹ̀lẹ̀lẹ̀ lórí òdodo àròjọmọ Stephen àròjọmọ Peter àròjọmọ Jésù Olúwa àròjọmọ Mose orí mọ́ládẹ̀ dá ìkíyèsára ẹ̀dá kan kíyè sára ẹ̀yọ̀ ẹ̀yọ̀ kẹrùbù ẹ̀yọ̀. àfipín lẹ́lẹ́lẹ́ lórí òtítọ́ kò sóhun tó lè yẹ ọ́ àfipín lẹ́lẹ́lẹ́ lórí òǹdọ̀ọ̀dọ̀. ẹ̀yin ọba ògo òní ọlọ́run yẹ fún iṣẹ́ yanu tí o ti fi hàn ó wà pẹ́ láwa èrò mímọ́ lọ́nà. ó sì jẹ́ ìmọ́lẹ̀ wa lọ́sàn-án lóru. Ẹ̀yin áńgẹ́lì dídán ló dùrú wúrà lù dùrú wúrà kí gbogbo ìjúbà kí. gbogbo ìjú bá tẹ́ ojú rẹ̀ ní gbogbo ìjọba rẹ̀ ní gbogbo ìjọba rẹ̀ báyé tí yìí lọ. Israel, oh my Israel, oh my àti gbogbo ọkàn ẹ̀yin fúnra padà àti gbogbo ọkàn yìí fún orísun ìmúláradá fún inú rere o fún inú rere àti ìtọ́jú rẹ̀ fún ìdánilójú pé ó ń gbọ́ àdúrà fún ìdánilójú pé ó gbàdúrà ẹ̀yin áńgẹ́lì dídán lùtùrù wúrà kí gbogbo ìjọba tẹ̀wọ̀ ojú rẹ̀ ní gbogbo ìjọba rẹ̀ bá etí yìí lọ iṣẹ́ rẹ̀ yóò máa yìn. iṣẹ́ rẹ̀ yóò mọ yìí fi bùkún fún Sí. I wan cook. I wan cook. I wan cook. sí ọ ẹni tó jẹ ọ̀kan pẹ̀lú bàbá àti ọmọ àwọn kan àwọn kan àwọn kan àwọn kan. ọmọ jọ mímọ́ ẹ̀bùn sáyọ nínú jọ mímọ́ nítorí ìfẹ́ rẹ pẹ̀lú wa. ẹ̀yin ọmọ jọ mímọ́ ẹ̀bùn sáyọ nínú jọ mímọ́ nítorí ìfẹ́ rẹ pẹ̀lú wa ẹ máa kọrin kẹ máa jó kẹsì máa yọ̀ nínú jọ mímọ́ nítorí ìfẹ́ rẹ̀ pẹ̀lú ọ ẹ máa kọrin kẹ máa jó máa yọ̀ nínú jọ mímọ́ nítorí ìfẹ́ rẹ̀. torí dánwò yóò dé ẹ máa yọ̀ kẹsì gbàdúrà nítorí ìfẹ́ rẹ pẹ̀lú wa nígbà tí dánwò bá dé máa yọ̀ kẹsì gbàdúrà nítorí ìfẹ́ rẹ pẹ̀lú wa. mim. Amém. Thank you. Achei. Hallelujah. Hallelujah. Ẹ jẹ́ ká dìde dúró. Ìfẹnukonu ìfàmì òróró yọ. Convergence of anointing la fẹ́ fi gbàdúrà ẹ jẹ́ àgbàdua ọlọ́run alágbára bàbá wa tí ń bẹ ní ọ̀run ìgbà àkọ́kọ́ tí òun bàbá wa yóò fẹsẹ̀ wọn tẹ orí òkè dagundúró rèé gẹ́gẹ́ bí ààyè tí o fi wọ́n sí ìjọ tó máa gbà wọ́n lálejò àmúra ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìṣe yín ẹ ti ti ṣe fún wa orí òkè yìí bàbá Ebenezer Obey ti dúró níbi tó ti bá wa sọ̀rọ̀ Ọlọ́run tó sì ti wàásù ẹ ti mú ìkan nínú àwọn bàbá wa wọn láwọn ni ó ń bójú tó ọ̀rọ̀ orin fún ìjọ Celestial Church of Christ fún gbogbo àgbáyé wọ́n sì ti kàwé débi téèyàn ń kàwé dé nípa ọ̀rọ̀ olórin dé mo da ìfòròyìn mi pẹ̀lú tiwọn mo fi súre fún ẹ̀yin ọmọ Ọlọ́run bíbélì sọ pé ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ yín kó tàn káráyé rí iṣẹ́ rere yín kán lè fi ògo fún ọlọ́run yín tí ń bẹ lọ́run gbogbo ohun tó wà láyé yín tí ò fògo fọlọ́run lónìí ó dágbére fún yín lórúkọ jésù kristi gbogbo ohunkóhun tó ń tàbùkù ògo ọlọ́run nínú ayé yín lónìí òpin dé bá lórúkọ jésù kristi mo dáa ìfòròyàn mi pọ̀ pẹ̀lú ti bàbá yìí mo fi súre fún yín ẹ lọ tàn lórúkọ jésù ẹ lọ tàn ògo ọlọ́run kó farahàn nínú ayé yín ní orúkọ jésù kristi olúwa wa àmín lórúkọ jésù àmín hallelujah. hallelujah ní báyìí a ó máa pè àwọn ìránṣẹ́ ọlọ́run tí ọlọ́run ti fún láàyè tí wọ́n ti ṣe àwo láàrin àwa akọrin ní kọ̀ọ̀kan a ó máa pè wọ́n jáde láti wá ṣíwájú wa ah sátánì ti jẹ̀bi <clears throat> láti wá ṣíwájú wa nínú ẹbọ ìyìn wa sí àṣálẹ́ yìí ẹni àkọ́kọ́ ẹ má bínú àyè wa ọ̀pọ̀ ìṣẹ́jú mẹ́wàá mẹ́wàá ó la máa lò ẹni àkọ́kọ́ òun ni arábìnrin wa Anna Ojúbárọ̀ àti àwọn ìsọ̀gbé wọn. Thank hallelujah. hallelujah. Hallelujah. Em Jesus. Oh. tí kò ní pẹ́ ìlérí tó tètè já sayọ̀ ọlọ́run là wá fẹ́ ìgbàgbọ́ wa di rọmọ bàbá gbọ́ tèmi ìgbàgbọ́ ìrètí ìlérí tí kò ní pẹ́ ìlérí tó tètè já sayọ̀ ọlọ́run lèmi fẹ́ bàbá mi ti rọ̀ mọ́ bàbá gbọ́sẹ̀ mi. sí ọlọ́run dákun dúró ayérayé nínú ayérayé o gbígbín ni kí ọlọ́run tó ṣàṣepé iṣẹ́ àṣekọ̀wọ́kù òrọ́mọ alájọ wọlé dánmọ́ dánmọ́ dánmọ́ dánmọ́ dánmọ́. àgbéyọ̀gá ẹlẹ́rù tó nìyí. ìgbàgbọ́ ìrètí ìlérí tí kò ní pẹ́ rárá. ìgbàgbọ́ ìrètí wa ó rọ̀ mọ́ ọlọ́. ìlérí tí kò ní pẹ́ ìlérí tó tètè já sáyọ̀ ọlọ́run lèmi fẹ́ ìgbàgbọ́ ìró sọ́nà bàbá gbọ́ tèmi. ọba ni jésù. Ọba ni Jésù. Ọba ni o. Ọba ni Jésù. Ọba ni o. Ọba ni Jésù. Ọba ni o. Ọba ni Jésù. Eh, eh, eh. ọba ni jésù ọba ni jésù ayérayé o ọba ni jésù ó ti ṣàánú sínú ìgbèkùn ẹ̀ṣẹ̀ mi. láti ní bọ́ọ̀dì ikú àti ìgbàgbé mi. lè jẹ́ nǹkan kan mọ́ rárá. nítorí mo jẹ̀bi nípa ẹ̀sùn sákọ̀ mọ́ mi. ṣùgbọ́n ìdè mi já mọ́dọ̀ mi nira. jésù bá mo ti na jésù. àti rami padà àti sọ gbèsè mi. nípa ẹ̀jẹ̀ jésù. Jesus' name is a victory. Hallelujah. Hallelujah. Hallelujah. the one who saves Hallelujah. He has blood is free for me. He has broken every chain. Thy salvation in your name. Jesus Christ, the living Lord. Jesus Christ, Jesus Christ, the living hope. Jesus Christ, oh Jesus Christ, the living hope. bó ti kẹ́rù mi sígbó. ọpẹ́lọpẹ́ rẹ ọ̀tá ìbò ti kẹ́rù mi dànù. mo yìn ó Jésù pé mo ní ọ láti máa sábà. Olúwa. good. wá kúrò ni ṣùgbọ́n ó ní orin kan tí mo fẹ́ kọ because orin ọ̀rọ̀ tó wà nínú orin yẹn ó lágbára púpọ̀ mò ń kọ́ mò ń tukọ̀ mò ń kọ́ mò ń tukọ̀ orin yẹn ni ọba tó ń ṣe oore fúnni láì wo bẹ̀ àwa yìnyàn ọba àwọn ọba ọlọ́run tó ń ṣe oore fẹ́ni tí ò mọ yìí agbóṣùbà fún ọlọ́run ọ̀rọ̀ lórin yẹn a kàn máa ń rò pé ó yìí sì láti gbé apá o ẹ láwọn tó ní stroke hmm. à ń mọ̀ pé nítòótọ́ olúwa gbè á máa kọ́ lọ́la. èké hallelujah ẹ má bínú ọjọ́ ti lọ ní torí à ń bọ̀ ní ibi láàárọ̀ ọ̀la ní báyìí máa fi tọ̀wọ̀tọ̀wọ̀ pé ìránṣẹ́ ọlọ́run ọ̀gá wa forever ọ̀gá wa evangelist ọpẹ́ adéhùnmí. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Mímọ́ ni Ọlọ́run. Yes. Ẹ̀mí sì ni Ọlọ́run. Ẹ jẹ́ ká dìde ká jọ ọwọ́ wa sókè. Káyìn nítorí pọ̀. Hallelujah. Àánú la rí gbà o. àbí torí mo mọ àdúrà àgbà. àánú àánú àánú ni mo rí gbà o. ìmàmà ń ṣe ilé tí mo wà tàbí gbogbo ìwé tí mo kà é. àánú àánú. ọba ọlọ́run ìyanu ògo ni forúkọ yín lókè ọ̀run jésù agbára wa. oh thank you so much ní báyìí á pé ìránṣẹ́ ọlọ́run the one and only keep on shining of Houston evangelist Yẹmisí Kọ́láwọlé. ìmọ́lẹ̀ wa àti ìgbàlà wa oníwọ ni balógun ọkọ̀ ayé wa ẹ jẹ́ a jọyìn Jésù tóró ń lọ́kọ̀ ayé wa tá a bá ti lè yìn ìṣẹ́gun yóò wọnú ayé wa green card tí ẹ̀ ń wá yẹn o ọmọ tí ẹ̀ ń wá ni adé orí tí ẹ̀ ń wá ni ohun gbogbo tí ẹ̀ ń wá tábà ti yin Jésù yóò mú ìṣẹ́gun fún wa sẹ́ tábà ti lè yin Jésù yóò sọ wá di alágbára tábà ti lè yin o yóò sọ wá di. rẹ ni bàbá ẹ̀rù tó kọjá ẹ̀rù èémí tó kọjá èémí agbára tó kọjá agbára iná tó kọjá iná ọ̀rọ̀ tó ju ọ̀rọ̀ lọ alágbára ńlá kábíyèsí ajàmájẹ̀bi ajagun má fi tìbọn ṣe aláàánú o ọlọ́wọ́ gbọgbọrọgbọ bí owó aṣọ òrọ́mọ níṣẹ́ fàyà sí o. àtànlé ọlọ́run ọ̀gá ògo ọba wo òkìkí máìtì òkìkí ládùn ọlọ́run ńlá àtọ́bàjáyé o olórí ayé ọlọ́run tó tẹ́lẹ̀ bí ẹni tẹ́ni ṣóńṣó orí abẹ́rẹ́ tí òṣèlú bá mú fún ọmọdé òkèlè rabata tí òṣèlú gbé mi fún àwọn àgbà àwọn àjẹ́ o àwa sọ pé olúwa ló lọ pẹ́ olúwa ló ní yìí olúwa ló ní ògo olúwa ló lọ́pẹ́ olúwa ní. olúwa ló lọ́pẹ́ olúwa ló olúwa ló ògo olúwa ló lọ́pẹ́ olúwa ló olúwa ló ní yìí olúwa ló ní ògo ló lọ pẹ́. ó ti sọ sáwọn amọ́gi omi ó ti sọ sáwọn amọ́gi kòkó ó dẹ̀ ti gbé papọ̀ nínú ìwó lọ́dọ̀ àwọn ewé olúwa ni. olúwa ló lọ pẹ́. olúwa ló ní iyì. olúwa ni. olúwa ló ní ògo. olúwa ló lọ pẹ́. ó ti sọ sáwọn sínú ọ̀sà. pọ̀. nínú ìlú lọ́dọ̀ àwọn ẹ̀dá olúwa ni. olúwa ló lọ pẹ́. olúwa ló ní iyì. olúwa ló ní ògo. olúwa ló lọ pẹ́. olúwa ti sọ láwa di bàtà tí a fi rìn sọ́ọ̀tún lórí. ní ògo olúwa ló lọ fẹ́. olúwa ti sọ ta ní táyà ọkọ̀ ó ti sọ ta ní táyà kẹ̀kẹ́ kò sí ìsinmi fún wọn o ojú títì ni wọn máa kó sí. olúwa ló lọ pẹ́ olúwa ló ní olúwa ló ní ògo olúwa ló lọ pẹ́. thank you. thank you thank you Baba ò thank you thank you thank you Baba ò thank you thank you thank you Baba ò thank you thank you thank you Baba ò thank you thank you thank you Baba ò thank you thank you thank you baba o thank you thank you thank you baba o thank you thank you thank you baba o thank you thank you thank you baba o thank you thank you thank you baba o thank you thank you thank you baba o thank you thank you ò ṣe thank you Mama. thank you thank you bàbá ò ṣe thank you thank you thank you Baba ò ṣe. ṣáà jẹ́ àjò. ìjọ ni májẹ̀mú àwa. ẹ ṣáà jẹ́ àjò. lọ́dún májẹ̀mú àwa o. ẹ ṣáà àjò. lọ́dún májẹ̀mú àjò. gba ìwà tọpẹ́ wa gba ìwà tọpẹ́ wa gba ìwà tọpẹ́ wa gba ìwà.

wá fún wa ní oore ọ̀fẹ́ èyí tí a fi lè máa ṣe ìpàdé yìí ní àìsùn orúmọ́jú tí a ní máa kánjú pa ń lọlé hallelujah torí bó ṣe pàlù yẹn mọ̀ pé kò dùn mọ́ ọ̀pọ̀lọpọ̀ wa nù ṣùgbọ́n torí àkókò wa ní ọ̀la lágbára ọlọ́run yẹ ká tètè dé tá a bá tètè dé tá a tètè bẹ̀rẹ̀ à ní àyè láti ṣe ọ̀pọ̀lọpọ̀ ohun tá a fẹ́ ṣe a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún èyí tó bá wa ṣe ní ọjọ́ tòní adúpẹ́ pé níbẹ̀rẹ̀ a pé sọ̀kalẹ̀ sáàrin wa adúpẹ́ pé ó sì jẹ́wọ́ ara rẹ̀ ẹ jẹ́ ká hallelujah kan sí olódùmarè hallelujah ní báyìí a ó pe àwọn bàbá wa láti fi wá sí abẹ́ orí ọ̀fẹ́ ọlọ́run. hallelujah ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé aago mẹ́jọ àbọ̀ àpàdé fún Yorùbá Christian Fellowship mm, bẹ́ẹ̀ ni aago márùn ní ìpàdé pẹpẹ ìyànlá máa bẹ̀rẹ̀ tí ẹ bá lọ sí hospital lọ́dọ̀ doctor wọ́n máa ń gbé certificate wọn sí àbáwọlé ẹ kà á tó bá ti tẹ́ yín lọ́rùn ẹ wọlé tí ò bá tẹ́ yín lọ́rùn ẹ padà náà bá display ẹ ẹ má wọlé o a fẹ́ Resume ọlọ́run wa a fẹ́ fi gbàdúrà àwa ṣòro ọ̀fẹ́ Deuteronomy chapter twenty one two three and four Deuteronomy chapter twenty one two three and four wọ́n prescribe ẹnu bẹ́ẹ̀lì pé nígbàkúgbà tí ẹ bá tí ẹ bá fẹ́ borí ogun ògèdè àwọn onígbàgbọ́ nìyẹn já dìde wọ́n á kà fún wa adẹ́gbàdúrà àṣòro ọ̀fẹ́ a máa lọ nígbà tí ìwọ bá jáde ogun sí àwọn ọ̀tá rẹ tí ìwọ sì rí ẹṣin àti kẹ̀kẹ́ ogun àti àwọn ènìyàn tí ó pọ̀ jù ọ́ má ṣe bẹ̀rù wọn nítorí olúwa ọlọ́run rẹ wà pẹ̀lú rẹ tí ó mú ọ láti ilẹ̀ Egypt jáde wá yóò sì ṣe nígbà tí ẹ̀yin bá súnmọ́ ogun náà kí àlùfáà kí ó súnmọ́ tòsí. Si kí ó sì sọ̀rọ̀ fún àwọn ènìyàn kí ó sì wí fún wọn pé gbọ́ Ísírẹ́lì gbọ́ dágundúró ní òní yìí ẹ̀yin súnmọ́ ogun sí àwọn ọ̀tá yín ẹ má ṣe jẹ́ kí àyà yín kí ó ṣojo ẹ má ṣe bẹ̀rù ẹ má sì ṣe wárìrì bẹ́ẹ̀ ni ẹ má sì ṣe fòyà nítorí wọn nítorí pé Olúwa Ọlọ́run yín ní ń bá yín lọ láti bá àwọn ọ̀tá yín jà fún yín láti gbà yín là. Until you know what God did yesterday, you may not have the inspiration to believe what He will do today. You've heard what He did yesterday. Ní orúkọ Jésù. Ní orúkọ Jésù. Ní orúkọ Jésù. Ohun tí ẹ jẹ́ àti fi hàn wọ́n. ó yá jẹ́rìí ara rẹ lórúkọ Jésù lórí ohunkóhun táwọn ọmọ rẹ ń là kọjá jẹ́rìí ara rẹ a fẹ́ kẹ́ ṣe ìmúyangàn agbára yín ẹ ṣe ìmúyangàn agbára yín lórí ohunkóhun tí a ń là kọjá lórí mọ́júmọ́ lọ́la káwá fìyàn dùgbò forúkọ yín ṣé kí o gba ògo Olúwa ní orúkọ Jésù Kristi Olúwa wa jẹ́ kí orí ọ̀fẹ́ jésù kristu lọ́wọ́ fẹ́ mọ́ ti ọlọ́run ìdàpọ̀ tẹ̀ mímọ́ kó bá gbé láti sìn àti títí láéláé àmín lórúkọ jésù àmín olúwa ìwọlé ọlọ́run wa má yẹ jẹ́ kéèyàn kó borí wa olúwa ìwọlé ọlọ́run wa má yẹ jẹ́ kéèyàn kó borí wa olúwa ìwọlé ọlọ́run wa má ṣe jẹ́ kí ènìyàn kó borí wa àmín hallelujah hallelujah hallelujah go folódùmarè kábíyèsí ẹ ṣe oorun àlàáfíà la ó sùn a ó sì jíjí ìṣẹ́gun ní orúkọ jésù kristu.